náà ìzọ́kùn lọ kọyọ̀ ṣe ìzọ́kùn lọ kọyọ̀ sínú àwọn ìbéèrè tó tún wà ní oníbèrè sí ìbéèrè wọ́n ní ẹ̀dákùn ìjẹ́ kò wú kí òbí ọmọ obìnrin kí wọ́n pa ọmọ wọn lóbìnrin láti láti máa lo ìkọ́bù bọ́yá ìtìǹbẹ̀ lábẹ́ wọn àbí ìtòtẹ̀ ti lọlé ọkọ tó wọ́n ń gbà nímọ̀ pé ìkọ́bù yìí tẹ́ gbìyànjú láti máa lò wọ́n ní ẹ̀dákùn ìjẹ́ ilé yìí tí kò burú ìzọ́kùn lọ́kọ̀ọ́ tí oníbèrè bá béèrè pé ṣé kò pọn dandan àbí pọn dandan ó ṣèjú ká mọ ní sí nǹkan ò burú lọ torí nǹkan tó bá dà kò yẹ ká sọ pé ṣé kò burú so síyára ìbéèrè ìwọ̀n ẹ̀kọ́ máa ṣe déédéé irú béèrè bóyá kí n irú níbèrè nísìnyí tó wá bẹ̀rẹ̀ wípé ǹjẹ́ bàbá ọmọ sì lẹ́tọ̀ọ́ láti pa ọmọ aláṣẹ láíláí kò burú láíláí nǹkan tó kàn kù ni pé ìjẹ́rù nǹkan yẹn ìjẹ́nu àwọn ọ̀ràn èèyàn ni ìyàtọ̀ ń bẹ láàrin tọ́mọ bá ń bẹ lábẹ́ bàbá ẹ̀ sí ìgbà tó bá wà lábẹ́ ọkọ ẹ̀ bàbá ó lè pa ọmọ rẹ̀ láṣẹ ó lè pa ọmọ rẹ̀ láṣẹ bẹ́ẹ̀ni ó ṣe ọ̀ràn yẹn fún bàbá láti pa ọmọ láṣẹ kọ́mọ múra dáadáa pàápàá jùlọ nísìnyí tí bàbá bá rí wípé kọ́mọ ó lo hijab bóyá ká nílò alhijab èyí tí ó kọ́va ojú tí ó kọ́va gbogbo ara bàbá yẹn rí gẹ́gẹ́ bí ọ̀ràn yẹn so ó lè pa ọmọ rẹ̀ láṣẹ torí pé lásìkò yẹn ọmọ sì ń bẹ ní àkàtà ẹ̀ fahuwa al-mas'ulu anha òun sì ni ó wà responsible fún ọmọ yẹn gbogbo àyà tọ́lọ́wọ́n bá tó sì pa àwọn obìnrin láṣẹ pé ká kọ́va so àwọn obìnrin náà òun náà abẹ́ ẹ̀ka ní ọ̀sán wà ẹni tí ó pa aláṣẹ òun náà ni bàbá ẹ̀ tí ò bá ti lọ́kọ tí wọ́n bá ti lọ́kọ ẹni tí ó pa aláṣẹ òun náà ni ta ni ọkọ ẹ̀ ó ti di responsibility yẹn ó ti wà ní ọ̀ràn ọkọ nǹkan tó dáa ni púpọ̀ báyìí ó ṣe ọ̀ràn yẹn kí bàbá kó mójútó lé kó mójútó ayẹ kó mójútó àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ni gbogbo ọkọ ká mójútó àwọn aya wọn pàápàá jùlọ níbi abala tí a sọ yìí abala wo ìmúra ìmúra ìmúra mùsùlùmí òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa òní kullukum ra'i gbogbo yín ni adarajẹ ẹ nítàpẹ́ lára adarajẹ ni pé ẹni tá fi nǹkan sọ tẹ̀ mójútó nǹkan tí èèyàn ń rè ọ̀kúlùkùn mas'ulun an ra'iyatihi oníkálukú ni wọ́n bí bóòlù ṣe bóòlù da ẹran rẹ jẹ falhab mas'ulu an ri'ayati ahli baytihi bàbá wọ́n bí bóòlù ṣe lé ẹ̀ bóòlù mójútó ìyá wọ́n bí bó ló ṣe ilé ilé àwọn àdé àwọn àmánà tí ń bẹ lọ́rùn tiẹ̀ náà ẹ̀rí nípa lé wọ́n sì ju obìnrin ní obì ọkùnrin o ìjọ àkèyàmà obì àwọn ẹ̀tọ́ kan bẹ tó ṣe kóbìnrin rẹ jẹ́ àbọ̀ bẹ́ẹ̀ ni èyí tó pọ̀ jù òun ló wà lọ́rùn ọkùnrin nísòkè kọkùnrin ó pa obìnrin láṣẹ ọmọ ẹ̀ àtàyà ẹ̀ ọ̀hún ọkùnrin ló wà wallahu ta'ala ala wa ala náà.